الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين وقد فينا الله سبحانه وتعالى اللهم اجعلنا يلوقكم الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله òun ni ọba tí ó tọ́ wa sí ojú ọ̀nà tí a wà tẹ́lẹ̀ tí ó bá jẹ́ ọlọ́run tó tọ́ wa sí ojú ọ̀nà ilé àbá má jẹ́ sí ó mọ̀nà ọwọ́ ọba tí a lọ pẹ́ fún òun náà ni ọba Allah subhanahu wa lọ́wọ́ ti ṣe fẹ́ nìkọ̀kọ́ wá lé ayé kọ́lọ́ má jẹ́ tí ó bàjẹ́ láíláí gbogbo ilé tí a ti wá tọrọ lọ́dọ̀ ọlọ́run ní dáadáa kọ́lọ̀ ọba kó jọ kó ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́ọ̀bá tí a dọ́pẹ́ fún ọba Allah subhanahu wa ta'ala alẹ́ni àwọsànàndẹ́yìnà rasúlá ọba tí ó rán òjíṣẹ́ sí wa Muhammad òjíṣẹ́ ilé Muhammad ọlọ́ọ̀bá tí ó rán àdọ́bí sallallahu alaihi wa sallam ó jẹ́rìí sí pé bálàkọ̀ ìsára pé àlọ́bì ó jẹ iṣẹ́ ó sì gbéṣẹ́ ìdí ògógó ló fi jẹ́ pé àlọ́bì sọ̀rọ̀ lọ́wọ́ àlèwọ̀sánà ó wá sọ fún mi àti yé náà ó ní bá ní ohun à ń ní wàhálà àyà ẹ fáwọn èèyàn nípa ohun tí mo fi kọ́ yín wàhálà àyà kódà kò jẹ́ àyà kan ṣe péré ló bá láǹfààní láti sọ fáwọn èèyàn ọlọ́rin wàlàkọ́lé òsìlà wàlànà àdánà lẹ́dínà òsìlà iléyìn wàlànà àdánà lẹ́mọ̀sẹ̀lẹ̀ ọlọ́rin àwọn tààrọ́ sí àmàbí wọn tí wọ́n ti ṣe tààrọ́ wọn èyí tààrọ́ ní sí ọlọ́rin àmàbí èyí náà gbogbo wa pátápátá mas'ulun ẹni tí wọ́n ti wá wájú ọlọ́run ọba àdékè ọlá kọ́nà ọba kó ṣe ìṣirò wa ní ọ̀run kọ́nà jẹ́ abábi tó lérè ìmójútó ti ti ọlọ́wọ́ ọba ojúṣe kó wa ni ọ̀rọ̀ yóò ló jẹ́ fún gbogbo wa ká mójútó ti ọlọ́wọ́ ọba torí ẹ̀dá wa wà máa ń padà tó lè dín náà wà ní ìsá ilá rí àbùdù ọlọ́run náà di ènìyàn ilá rí àbùdù ó ṣe pé kí wọ́n lè máa sin ènìyàn ọlọ́wọ́ ọba ما أريد منهم من رزق ọjọ́ iná ọmọ ẹ̀dẹ́ èèyàn ti mo dáì ní ìpẹ̀lẹ̀ àríṣìkí lọ́wọ́ wọn wà bá orí inú ayé ọ̀tọ́ inú àwọn ẹ̀dá tí mo dá ní ìdí kí wọ́n bá mi pèsè fún wọn إن الله هو الرزاق ọba tí máa ń pèsè fún gbogbo ẹ̀dá nìí zolùkúwà alimọ̀tí ọba tí agbára ẹgbọ́gbọ́n ni ọlọ́wọ́ ọba àlékiọlá láyé alù àmà ya fàán wáhù mìíràn alùún ọlọ́ọba tá ń sọ ní pẹ̀lú gbogbo tó bá ṣe ọ̀sẹ̀ tó lè challenge ọ̀tọ́ ìbí ẹ̀ pé ìwọ náà kí ló ní tó fi ṣe báyìí béèyàn kan bá jẹ́ pírẹsidẹ́ǹtì lẹ́yìn tó lóun ní múnítì ẹjẹ́ kókó òpó dọ́là wọ́n padà sí gbogbo fáìlì fún un nígbà tó wà lórí ìjọba ó ṣe báyìí ó ṣe báyìí ó ṣe báyìí ẹjẹ́ abí ọjọ́ òní trump kú olè amẹ́ríkà oríṣiríṣi fáìlì lọ sí kó jáde báyìí tí wọ́n fẹ́ fi bóyá wá jẹ́jọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn nìyẹn ṣùgbọ́n tọ́lọ́wọ́ bá fa àárín ìmọ̀ ìrìbẹ̀ ohun tó bá wọn náà ní máa ń ṣe láyé àn kò sí ẹ tó fẹ́ ṣàlẹ́jẹ pé wọn náà bá wọn ṣe ṣe ọlọ́ọ̀bá yìí ó kẹwàá lọ́pọ̀lọpọ̀ ó ṣe wá ní mùsùlùmí àwọn agbọ́dọ̀ tó yanjú ìsìláàmù tí ọlọ́ọ̀bá fún wa lọ́fẹ̀ẹ́ ló fò yìí agbọ́dọ̀ mójútó agbọ́dọ̀ tọ́jú ẹ̀ kí lọ́dọ̀ ta fi tọ́jú ẹ̀ òun náà ni pé ká mọ̀ ká ìmọ̀ nípa ẹ̀ ká máa wá ìmọ̀ nípa ìsìláàmù طلب العلم فريضة على كل مسلم káwá ìmọ̀ ìmọ̀ tó ṣàǹfààní parí ìmọ̀tún ọ̀rọ̀ yọ ní lórí gbogbo ẹ̀ tó bá jẹ́ muslim ẹni tó bá jẹ́ muslim tí ò bá wá ìmọ̀ irú ẹni yẹn nínú tó lè yọ̀yọ̀ kó inú islam nìyẹn al-i'rabu 'an dinillah ay la yata'allamu nínú tí máa ń yọ ìyọ̀kú ní Islam nínàdàwà kìdùn àṣàrò nínú àwọn kan mẹ́wàá tó lè gbélé kúrò nínú Islam táwọn afábá kalọ kábọ̀ èyí tí wọ́n máa fi ń ṣe ìkẹyìn ẹ̀ tó gẹ́lẹ̀ kẹwàá àìrọ́bù àdínìlà òní kéèyàn ṣẹ́rí kéèyàn lórí kúrò níbi ẹ̀sìn ọlọ́run wọ́n ní pẹ̀lú pé kéèyàn máa kọ́ ẹ̀kọ́ nípa ẹ̀ nínú tí máa ń gba Islam jẹ́ tó lè sọ̀rọ̀ ọ̀dẹ tí òní jẹ́ mùsùlùmí nìyẹn kọ́nà ọba kò ṣe wá ní mùsùlùmí kó sì fẹsẹ̀ wá nílẹ̀. nínú àwọn àtìdáàbò àbí àlẹ́bí náà yóò ṣe kó homo lọ àwọn tí ọlọ́run bá nífẹ̀ẹ́ sí bí a fi ń kà fún wa orí ẹlẹ́sìn ló ládé ṣe àdìdórí ìkẹsọ̀já ó dàbí pé keje ni ìkẹjọ lè ní báyìí nínú àwọn tí ọlọ́run bá nífẹ̀ẹ́ sí ọlọ́run má ṣe nífẹ̀ẹ́ wọn àti ka mélòó méje àwọn afẹ́sọ̀ ẹlẹ́ẹ̀kẹjọ oníkálukú wá wo rẹ̀ nínú méje yẹn kí ni mo gbà ń bẹ̀ twenty percent thirty percent fifty percent seventy percent àbí mo ṣe hundred percent àtakùwà ìpayọ̀ náà wọ́n bá ẹ̀ẹ́dùn màmúù. òní pé gbogbo tọ́nà bá ti ní kéèyàn se ṣe kéèyàn máa ṣe wọ̀tẹ́ kò lè mọ̀lẹ́hì èyí tọ́nà bá ní ẹ má débẹ̀ kéèyàn ti lọ àti yíká wá wúra wa láti ọ̀sẹ̀ tó kọjá sọ́sẹ̀ yìí àwọn ọmọ àṣì ọlọ́run mélòó la mójútó má ṣe ọlọ́run mélòó la sílẹ̀ àtàwọn nínú àwọn tó ti ṣẹlẹ̀ sí la fi gbé ara lọ́nà wọba tá gbà pé wa inna ilayhi raji'un lágbà ọ̀dọ̀ náà ló ti wá ọ̀dọ̀ ẹ̀ náà ló máa padà sí asọ́boro ìmá ṣe sùúrù àdàtọ́ àti ìlà níbi pàfẹ́fẹ́ láṣẹ ọlọ́run tí a rí sùúrù ṣe wà á nílùú máa fi yà níbi kárí ẹ̀ṣẹ̀ báyìí tí a ń ṣe sùúrù láti kú mẹ́ wà á là mọ̀kàndínlì láà àti àwọn àdánwò tọ́nà bá mú dé kí èèyàn ṣe sùúrù tí a pàṣẹ mẹ́ àlẹ́ kírísítò ìmá ṣe déédéé tí mi àti yín náà ṣàṣe déédéé jọmọ́ gbogbo àwọn nǹkan yìí ó yẹ káwa náà máa mẹ́jọ ara wa lé lórí kọ́nà kó má ṣe ní ìfẹ̀yìn kankan wa. àtàwọn àti ìlànà ìmọ̀ ṣẹ́ ní kúrò níbi ẹ̀ṣẹ̀ ká máa dárí wa ká máa dá ọkọ wa padà lọ sí ọ̀dọ̀ ọlọ́wọ́ ọba àlékí ọlá ṣé ń ta páàsì lé lórí ni ipò wo lára mẹ́jọ náà gbogbo àwọn nǹkan yìí náà ni a gbọ́dọ̀ gbìyànjú bí a máa páwọn nǹkan yìí ni ó máa jẹ́ sábàbí kí ọlọ́ọ̀ba kó nífẹ̀ẹ́ wa kọ́nà má ṣe nífẹ̀ẹ́ bí a ti yàn kọlọ̀kọ́ nífẹ̀ẹ́ wa a sì ti sọ àǹfààní tọ́lọ́ bá nífẹ̀ẹ́ yàn ẹni tọ́lọ́ bá bá nífẹ̀ẹ́ yòṣe gbogbo alàkálùkù gbogbo ẹ̀dá tọ́lọ́ ń dálá nífẹ̀ẹ́ ẹni tí ọlọ́ bá nífẹ̀ẹ́ yòdàkínlógún lè jẹ́ ìdàjà ọlọ́ àti ọmọ àlùjọ́ náà ẹni tọ́lọ́ bá nífẹ̀ẹ́ yàgbónú àléyìn ibẹ̀ rahmati ọlọ́ àfi àánú àti àwọn ilé ojú tó fi rí rọ ojú yẹn dáadáa láà máa fi rí ọlọ́run bá lé kí ọlá àti àwọn ilé etí ẹ̀ tó fi ń gbọ́rọ̀ dáadáa láà máa fi bí ẹ̀gbọ́ ẹsẹ̀ tó fi ń rìn ọlọ́run bá lé kí ọlá máa dáwọ́ lé ibi nǹkan tó dáa àyè tó dáa láà máa fẹsẹ̀ yẹn rí lọ ọmọ àti àwọn ilé ọwọ́ rẹ̀ ọwọ́ yẹn kò ní máa fi gbá nǹkan mú àyàfi kó jẹ́ nǹkan tó tọ́ ohun tó máa jẹ́ sábàbí oríire eléyìí jẹ́ ومن الأسباب الجالبة لمحبة الله nínú tí máa ń jẹ́ kọ́nà ọba nífẹ̀ẹ́ yọ àti àwọn tí ọlọ́ ọba àdékè ọlá tí ó nífẹ̀ẹ́ sí òun náà ni alẹ́bínà yòṣùbúnà nìkọ́ Allah alẹ́bínà yòṣùbúnà nìkọ́ Allah àwọn tí wọ́n nífẹ̀ẹ́ àti pàdé ọlọ́wọ́ ọba tí wọ́n nífẹ̀ẹ́ àti pàdé ọlọ́wọ́ torí pé àwọn ọmọ ẹ̀dùn nìyàn ẹlòmí ò kì í nífẹ̀ẹ́ àti pàdé ọlọ́run tí wọ́n bá ti ń dárúkọ ọlọ́run kò tiẹ̀ fẹ́ gbọ́ ìdàgbókè ọlọ́run wàhídáhùn ìṣùmọ̀ àgbà gbogbo ilẹ̀ bí ilẹ̀ láàrin òmìnira ìrìn àkíyọ̀ àwọn tí wọ́n balù kí á lọ bọ́ yẹn wọ́n bá ti dárúkọ ọlọ́run bàbá yìí inú wọn bàjẹ́ tí wọ́n bá ti dárúkọ ọlọ́run wàhídáhùn ìṣùmọ̀ àgbà gbogbo ilẹ̀ bí ilẹ̀ láàrin òmìnira ṣùgbọ́n gbogbo ìgbà tó bá ti dárúkọ nǹkan tó yapọ̀ náà ọba inú wa máa dùn rí lèyẹ fúru nínú àti àrùn òótọ́ ní ìbẹ̀ sí nìyẹn kó máa ṣe àìlóore sọ́nà ọba àdékíọlá kọ́nà kó ṣe àlọ́ ìrìnà kan wà àwọn tí ọ̀tọ́nà ọba àdékíọlá tó nífẹ̀ẹ́ sí òun náà ni àwọn tí wọ́n bá nífẹ̀ẹ́ àti pàdé ọlọ́wọ́ ọba àdékíọlá tí wọ́n ní kí a fi pàdé ọlọ́run eléyìí wa túmọ̀ sí pé kéèyàn wá ọgá mo fẹ́ kú mo fẹ́ kú kọ́ ní kí ló dé kó ní àmúfẹ́ lọ pàdé ọlọ́run rárá kò túmọ̀ sí jọmọ́ irú ẹni bẹ́ẹ̀ a máa ṣe tó lọ bá nífẹ̀ẹ́ sí a máa ṣe tó máa fi mọ̀ sí ah, ẹni yìí tó tọ́ ó ń gbáradì láti pàdé ọlọ́run ọba àdọ́gbà Muhammad sallallahu alaihi nínú hadith Ubadah bin Samit ó ní man ahabba liqa'a Allah ahabba Allahu liqa'ahu ó onye ẹnikẹ́ni tó bá nífẹ̀ẹ́ sí àti ọlọ́wọ́ ọba ọmọ máa nífẹ̀ẹ́ àti pàdé ẹ̀ wa man kariha liqa'a Allahi kariha Allahu liqa'ahu ẹni tó bá kórìíra àti ọlọ́wọ́ ọlọ́wọ́ máa kórìíra ìyàwó àìṣà ọdí ọ̀là àríhà wọ́n ní àwọ̀bá àbú àtiwájìhì sallallahu alaihi wa sallam àbáwọn kan nínú ìyàwó ànọ́bì sallallahu alaihi wa sallam nígbàtà ànọ́bì sọ̀rọ̀ wọ́n ní lóńkírù wọ́n ní lànà kẹrọ hulmout wọ́n ní ah, àwọn kò yíra ikú kọ̀ọ̀lá lè إذا حضره الموت بشر برضوان الله وكراماته فليس شيء أحب إليه أمامه ó ní ọlọ́wọ́ bá lókè ọlá ó ní kò ń tó ń dá àgbàlẹ́ òní wípé tí èèyàn kó ìra kú tó tí èèyàn bá ti kó ìra kú túmọ̀ sí pé kò ní ìjà ìpàdé ọlọ́run ó ní ń dá àgbàlẹ́ òní kí a lè òmìn ìdà tí màláíkà kú bá dé láti wá tẹ̀lé múmi ó ṣe ọ̀bẹ̀rẹ̀ òwárí láàyè wọ́n fún ní nípa ìyọ́nú ọlọ́run pé à ọlọ́run ti yọ́nú sí ẹ nígbà tí kú bá dé wọ́n máa fún ní ròdùnú pé ọlọ́run ti yọ́nú sí ẹ wàkàrà náà sì ti kú ẹ o fàlẹ́sẹ̀ ṣe ilé yìí wọ́n ní látara bẹ́ẹ̀ kò wá ní sí nǹkankan tó máa ń wo mùsùlùmí lásìkò yẹn tó dà gẹ́gẹ́ bí kó pàdé ọlọ́wọ́ ọba torí pé wọ́n ti fún ní ròdùnú pé á ah, àlùjọ náà lélẹ̀ ẹrù yá wa Asiya rọ́bì ọlọ́wọ́ àìníhà kọ́nà ọba wa tẹ ìyàwó Fìràáwò nígbà tí Fìràáwò tó máa bá àlejò ọlá ń sọ ó lóun fẹ́ fi àpèjúwe lélẹ̀ ìmọ̀ràn àti àfìràáwò ìyàwó fìràáwùn ìkọ́ọ̀lá tó wọ́n fi bèrè rẹ̀ ìdá kàbẹ́ ìta fìrìjànà nígbà tó ké pé ọlọ́wọ́ bá nígbà tí ọkọ ẹ̀ fẹ́ pa ikú gbóná ó wá mú irin gbóná ó kì í bọ̀ lójú ara ìwọ náà àmọ́ ìwọ náà gba múta gbọ́ ó fẹ́ gbàbọ̀dé fún nínú ilé ẹni tó jẹ́ ọ̀tá mi tó fẹ́ dojú mi gbọ́lẹ̀ tó fẹ́ pa ọlá mi rún ìwọ náà wá lọ gbàgbọ́ ìdáhùn owó kó ń fẹ́ fi àjẹ̀ yá yìí àwọn èèyàn ìsìlì kí ni wọ́n ti sọ àmẹ́nà rọ́bì Musa wà Harun àwa ti gba ọlọ́run Musa àti Harun náà gbọ́ wọ́n ní kò sí nǹkan kò sí àbẹ̀rù ọlọ́run ọba wa ọlọ́run ọba bẹ̀rù gbogbo wọ́n la gbọ́ náà bá Musa gbọ́ àti Harun ó sọ fún wọn pé kọ́ọ̀d àmọ́ntù lẹ́hùn kọ́mùlà àdànà lẹ́kú à ẹ̀ńgbà gbọ́ ẹ̀ńgbà Musa gbọ́ ṣáájú kí tó fún yín ní ọ̀dà ẹ bá tiẹ̀ fẹ́ gbàgbọ́ ẹ gbọ́dọ̀ gbà yọ̀dà èèyàn kì í gbà yọ̀dà kó tó ṣe gbọ́dọ̀ à kì í gbà yọ̀dà ká tó fi ọlọ́wọ́ à kì í gbà yọ̀dà ká tó nígbàgbọ́ sí ọlọ́wọ́ bá tí ọkọ́ wá ní àwọn bàbá mi ní wọ́n jẹ́ kí ń ta ẹ bàbá mi ló ní má dárò pọ̀ sí bàbá mi ló ní kí ṣòkòtò mi gbọ́dọ̀ máa wọ́lẹ̀ bàbá mi ló ní mi gbọ́dọ̀ ló já bàbá mi ló ní mi gbọ́dọ̀ máa ti bí olóògùn kí mo gbọ́dọ̀ bàbá mi ló ní mi gbọ́dọ̀ lọ mọ́ṣáláṣí àfiwọ́ àṣẹ báyìí làkọ́ àṣà lẹ́nu mọ̀kùnrin fi màá sí àfihàn ọ̀dìkì gbogbo tó bá ti kó sínú ìṣẹ́ ọlọ́wọ́ bá tẹ̀lé ẹ̀dá tọ́lọ́wọ́ bá àbáṣù láì kọ́bìnrin àdàdà lákú ẹgbà kọ́sáàdì ti tó fún information ìrìnà wùlàkà ní okòrò lẹ́bí alálàkòrò fèṣẹ̀ tó bá ti jẹ́bẹ̀ ẹ̀hẹ́ àṣọ olókọ yídọ́ gbogbo tó tẹ̀lò bí mo fi ń fún yí lóúnjẹ láti jọ àti lóta ló kọ yí ṣe mọ̀ pé nígbà tó kọ́ sọ́ọ̀fì wọn kò sọ pé lóta ló kọ́ wọn gbà yìí àyíkẹ́kọ̀ọ́ ó pè wọn jáde ó yá ìdọ̀tí ilẹ̀ múra mọ́sá ti tó lọ́dún yá ẹ̀yẹ tó lọ́wà ìjọ tó fún sí mọ́sá lọ nígbà tí ọlọ́run wá ní kí agbára mọ́sá borí ti wọn àwọn ẹni sì ní àwọn ti rí reality torí wípé wọ́n lẹ́ tó bá tọ́jú àìlè ìyàwó rí ẹ tó bá ti fi gbà kan ṣe àìmọ̀kan tó ti fi ṣe rádò ọjọ́ tí wọ́n bá gba Islam àwọn máa mọ bá ní Islam ju àwọn tó ń pín sínú Islam lọ torí àwọn òbí náà kọ̀ lórí wọ́n ti fìyà jẹra wọn wọ́n ti lọ́rọ̀ apà wọ́n ti ṣe sì lọ́dàlù wọ́n wá padà di mùsùlùmí dáadáa wọ́n wá ṣe sì lọ́mọ́ wọ́n wá rí àǹfààní tó wà bí kéèké yọba ṣe sì lọ irú wọn máa bá nìyẹn dáadáa wọ́n ti mutí wọ́n ti rí ìranù tó wà bí kéèké yọba mutí àti ìyà tó wà ń bẹ̀ àti àǹfààní tí ò sí bẹ̀ rárá ó ti kílẹ̀ sáwọn báyìí àwọn máa ń bá ní Islam àwọn ẹni àwọn ti gbé ogún rí wọ́n fi pinjọ́ rí ẹlòmíì látara kó wá okùn ó wá gbára ó lè ṣáàbù láti bí lọ sí jádà wọ́n lọ ní bàbá kan wà bẹ́ẹ̀ bàbá yẹn ó ríran bàbá yẹn ó wẹjú bàbá yẹn ó gbọ́nà ó fi káàkiri owó tí ẹlòmíì fi ń ṣòdòjọ́ náà ó ti ju owó tí àfáà ní ìtòlówó ní láìbírì tó kó díràsì yóò ti jù lọ times hundred. fún rẹ̀ wọ́n wá padà sápọ́lé ló wá ń sun àwọn òògùn yẹn lọ irú àwọn ènìyàn tó tí wọ́n bá padà mọ́ tàwíìd pé ò ní láti so òrùka jíjọ náà lọ́bì ò ní láti wọ́ sọ́wọ́ ṣàdùgbò tó jáde gbogbo tó ní bismillah tawakkaltu ala Allah wọ́dà kúwà ló bá tọ́. Tẹ́lómi tó rẹ̀ lólé, orí ìsọ́nà oríkọlẹ̀ fún, orí ìsọ́nà tọ́lá, orí ìsọ́nà wọ̀ sápá, orí ìsọ́nà wọ̀ síkàtì. Tẹ́lómi tó jáde akọ́kọ́ lo two hours tó bá ní kí ló lé wọ́n ní bàbá jira. Ṣùgbọ́n wọ́n kò sùn mí, ọwọ́ kan tó jí, tó wọ́n bá tó mù, kíákíá, òjì بسم الله توكلت على الله لا حول ولا قوة إلا بالله أذكار الصباح أذكار àràárọ̀ ojú títí kan ló fi ń ṣe lọ kò sẹ́ tó wọ̀ kò fi ẹ̀ ṣe kankan ìmọ̀ni ló jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní àfà á ojú alákọ̀ọ́ fi ń ṣọ́rí bẹ́ẹ̀ ni mùsùlùmí náà ní àkàrù láàárọ̀ àti lálẹ́ tó lọ fi ń ṣọ́rí àwọn pípò yẹ burú ọ́ tó bá ojúbọ̀ lọ bẹ́ẹ̀ ní àgbà ṣùgbọ́n oríṣẹ́lẹ́gbẹ̀ bíi láì lẹ́bí láyà bóru máa sí yí ṣé mo fi ápé wà láti sàmá rọ́bù wa tẹ̀lé ìràrí gbogbo ojú tèèyàn bá rọ̀ àwọn màláìkà máa ti tán àti kàbọ̀ wọ́n máa ń dáàbò bò àwọn mùsùlùmí wọ́n máa ń ṣọ́wọ́ nígbà àrùn ìlà látara àṣẹ ọlọ́run tí wọ́n bá ti ṣe àwọn àkáàrù yẹn ọmọ àwọn ayé àwọn màláìkà tó yá ẹ̀yẹ lọ máa bá mi ṣọ́wọ́ ẹ lọ máa bá mi ṣọ́wọ́ wa ẹni rí ó yóò ní ọba tí ń yé ni ọba tí ń pa ní ní yóò kọ́jú ìhàyà nínú ẹ̀lẹ́mọ́ yìí lára òkú ayọ̀ àlàyé jáde lára àlàyé ayọ̀ òkú jáde bìyẹ́bì ìlọ̀ kọ́yìn gbogbo tó ń sí orí gbogbo tó ń sí ọlá ọwọ́ ẹ̀ ló wà wà ilé ìhìlẹ̀ amúròkó lò gbogbo àlábọ̀rí ọdún ẹ̀ ló máa padà sí ìfàyàbálẹ̀ ní o lọ́nà omi alẹ́dínà àmọ́nù ẹ̀ráwọn tó gbàgbọ́ yẹ wàtàkùnmà inú kúrò ogun lè zikiri dáa zíkìrì làwọn máa fi yọjú gbogbo nǹkan ìlà àdúnáwò amúrú fàdíà ìlà sọ̀dá orí ọ̀gá wọn olórí wọn tí ìkọ́ bá ti dà kí ló máa ń ṣe ìlà sọ̀dá lọ́fíìlà nígbà wọn máa fi ìgbésí ayé onímọ̀ọ̀nì ìgbésí ayé pé yàn fi mọ́nì tò náà ọ̀dùn àlẹ́ yìí wà láhùn ìṣẹ̀dánù ọmọ oníbẹ̀rù òsì fún wọn ìbànújì òsì fún wọn alẹ́bíra àmọ́nù àwọn wọn àwọn tí wọ́n gba ọlọ́wọ́ bá gbọ́ wà káánú yàtàkùn wọ́n sì máa ń ṣòfin ọlọ́wọ́ láhùn olùbùṣọ̀ fil hayati dunya wa fil akhirah nílé ayé ìró ìdùnnú tó bá ti di lọ́wọ́ ló dùnú tó bá fẹ́ jáde láyé wà á fi ṣírù bìrì jáde lẹ́gbẹ̀ẹ́ kó tuntun àdúgbò àwọn màláìkà máa sọ fún wọn ní pé ẹ gbọ́dọ̀ bẹ̀rù lórí ibi tẹ́ lọ ẹgbọ́kọ̀ balẹ̀ ẹ gbọ́dọ̀ banújẹ́ lórí gbogbo ìgbọ́dọ̀ fẹ́ sílẹ̀ wà á fi ṣírù bìrì jáde ẹgbà rọ́dùnú alẹ́dí kó tuntun àdúgbò ilé ìgbọ́nà ọba ti pa lẹ́sẹ̀ kalẹ̀ fún tó promise ó ní bí àdìpàdé ọlọ́run kò túnbọ̀ sí pé bóyá kí ni ọ̀rọ̀ ikú gẹ́gẹ́ bá lọ́bi ṣe ṣàlàyé fún yàwó àìṣà lọ́bi àlàáyà ìdà àwọ̀rọ̀ alìmọ́wìnà mọ́ọ̀tún tí kú bá ti dé bá mùsùlùmí bó ṣírọ̀ òrìbò wá nílá wà kàrọ̀ mẹ́ẹ̀kì wọ́n kú ní òdòdó nípa ìyọ́nú ọlọ́run pé má wọ́ọ̀rì ọlọ́run ti yọ́nú sí ẹ̀ má wọ́ọ̀rì ọlọ́run bá ti fún ẹ kí ni ìyàwó ìwọ́n sọ ábíà rọ́bìbì nílẹ̀ ìndàkà bẹ́ìdà fìlìjánà olúwa mi ò bá ní kọ́ ilé báńkì sọ́dọ̀ rẹ̀ lọ́wọ́ fìlìjánà wà nà jí ni ní fìràáùnà wà ẹ́mẹ́lì wà nà ní kúrò níbi aburú fìràáùnà àti aburú sí ọwọ́ ẹ̀ wà nà jí ni nílẹ̀ kọ́ọ̀lì wọ́ọ̀lì ni làmíkù lọ́dọ̀ àwọn alábòsí wọ́n nígbà tí yà ń láyé wà káyà tẹ̀símù ó bá ń rẹ̀rìn músẹ́ ó ń smile ó wá ń ṣe fìrà àwọn ọ̀lẹ́mọ̀ pé tá ń pa pẹ̀lú ikú ìlera lẹ́yìn àpọ̀ ní búṣìrọ̀ rẹ́bì àrìlè àrìlè ìwọ náà fi ọ̀nì bẹ́ẹ̀bà ìdàk oníkọ́ náà fi ọ̀hún àdìjọ náà tó ń lọ yọ náà fi ọ̀hún sọ́dọ̀ báyìí ìbẹ̀rẹ̀ òun rí báyìí ó ti ṣe kí ni ó gbàgbé gbogbo ilé tó kù so ikú ò ṣe pírọ́blẹ̀mù muslim ikú ò kìí ṣe pírọ́blẹ̀mù muslim pírọ́blẹ̀mù muslim oríkìlì ìgbáradì nígbàtà arákùnrin kan bí àdóbi sọ́nà lọ́wọ́ àìwọ̀ sẹ́lá pé mọ́ta sáà ilé òjíṣẹ́ ìgbàwó lànà kí á mọ̀ máa dé fasakat àdóbi bá dákẹ́ kò sọ̀rọ̀ àwọn èèyàn òkú àbí kò gbọ́ ni àbúkọ́ kò fẹ́ dáhùn nítorí àdóbi bá jáde àyínà wọn ti sà ẹni tó bèèrè nípa sáàdà nípa àsìkò àdùkìyàmọ̀ òwúdà ó ní àdàlẹ̀ àrùsùlọ̀mà ó lórí àdọ́bìnrin máa da àdá tàlẹ́hà kí ló nípa níbi kalẹ̀ fún ìṣòro mùsùlùmí nìyẹn lọ́sọ̀ ń fi ní kó máa wòye sí máa kọ́ dáná lè rọ́dẹ̀ kí ni tó ń sì fi wájú lọ́jọ́ ọ̀la wàtákù wọ́ ẹbẹ̀rù ọlọ́run iná lọ́ha ọ̀rí omi máa ta àmàlù ọba tó nímọ̀ nípa ohun tẹ̀ ń ṣe ni a fún yín ní ìró nípa gbogbo ohun tẹ̀ ìgbésí ayé olùsùnrí nìyẹn máa ra àdájà láhà kí ló ní kò kálẹ̀ fọ́nù tìyá náà يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم ọjọ́ tó jẹ́ wípé láyá ń fà ìmọ̀ẹ́lú gbogbo owó tà ń kójọ kò ní ṣàǹfààní ìlọ́mọ òjì tó hù àlàáìlú ìbẹ̀rẹ̀ ìbì ẹ̀tọ́ wọn tó gbogbo owó tó wú ní látara tó ń gbọ́ ṣẹ́ ṣe rí òun mo bí sí ẹ̀bí ṣe rí òun mọ calculation ṣe rí àwọn abájá kan sáàtì báyà máa ń dá lórí gan ìdánwò ojú tí wọn àlà ìlú ní ìlú ìmọ̀ táwa nílò náà fi fún wa gbogbo tó wọn kọ́ ló ń fún ẹyẹ tó gbé lójú kò ní jẹ́ láǹfààní lọ́rùn rọ̀pọ̀tà fún ẹ̀rí yìí wọ́n ti ọlọ́rí gbogbo ọjọ́ tó kọ́ kalẹ̀ àtòwó tó ní kí ló fẹ́lẹ̀ a ní kílẹ̀ gbogbo ẹ̀mí ni. Ilẹ̀ àkọ́gbọ̀n ìdúgbàgbè, ọlọ́rin gbogbo àwọn ọ̀daràn tó ti lọ ṣáájú. Ó ní kálukú wọn agbá wọn mú báyìí ni, dídágbè pẹ̀lú ẹ̀jẹ̀ tó jẹ́. Fàmínúhùn, mẹ́rin àrùsánà àlẹ́yìn àfíbà, ó bẹ́nu wọn, atẹ́gùn ìjìlọ́nà ọba rán sí tó fi parun. Wàmínúhùn, من أرسلنا عليه حافظا ومنه من أخذته الصيحة أريوني ariwo lọ́nà orí kó kéré ariwo lásán ní ó kí wọ́n lórí ó fọ́ wọn lójú wà ní ohun àwùsánà àrí àfíbá òkúta òjò lọ́nà ọba ní kó rọ̀ ju àwọn ẹlòmíì ومنهم من خسفنا به الأرض ó أنه ní wọn a ní ومنهم من lánú báyìí أنه pè ní wà nínú hóm mẹ́rin àwòrán kò náà ó wà ní wọn ẹ̀ta ní kí omi kò ní gbogbo parun ìlú wà lọ́dọ̀ lọ́wọ́ ọba wà máa káàrin ọmọ nínú ọgbọ́n ọlọ́wọ́ òṣèwọ́ kò sí wọn àwọn ló ṣàbòsí tẹ̀lé ara wọn gbogbo tá ń kójọ lórí tó jẹ wá lójú ilé ayé kò jọ bẹ́ẹ̀ bá lójú o ìrẹ́ mi rí ní ojú ọmọ náà ìmọ̀nà ní ní ojú kó pálẹ̀ náà ọba tàbá wọlé ayé lónìí òun náà ló jẹ́ sábà bí ìparun ẹnu ní ìmọ̀lọ́nà ọba fún tó bá kọ́ sórí mímbàrí tó bá kọ́ sórí social media kò fi tí ò lè fi ìmú ẹ̀yí dá sílẹ̀ ẹnu ní ìsìnkú ìmọ̀ ó ti di gàárí ọkọ àti ìyàwó rú wọ́n mọ̀ fún ní nílò ní àfáà ni ẹjẹ́

nínú àwọn àmì pé àdùkì á lọ dídé rọ́pọ̀ ilẹ̀ ìlú ọmọ ọba máa kó ìmọ̀ kúrò lórí ilẹ̀ wà gbogbo ilẹ̀ jahan àìmọ̀kọ́ agbájúmọ̀ bọ́lá ti máa wá kó ìmọ̀ kúrò lórí ilẹ̀ ó ìlú ìtìdáà ní yókùnbà nílẹ̀ ilé bẹ kọ́bù nílẹ̀ ìlànà tí ọlọ́run bá fẹ́ kó ìmọ̀ kúrò lórí ilẹ̀ ọlọ́run kó kúrò lórí ilẹ̀ pẹ̀lú kíni kó máa kó àwọn àfá kúrò lórí ilẹ̀ lẹ́nu yìí tí covid-19 tó dé àwọn kan analyze àwọn àfá islam láwọn àfá ńláńlá jàǹkọ̀jàǹkọ̀ tí wọ́n ti kú ẹni ẹ̀ka 50 láàrin ìgbàwó sígbàwó láwọn àfọ onímọ̀ tó jẹ́ pé covid-19 ti kó lọ wà ìdá záhabú záhabú máa àìníyè tí wọ́n bá ti lọ wọ́n ti kí ni wọ́n lọ pẹ̀lú lọ wọn ni pàápàá jùlọ tó bá jẹ́ nílẹ̀ ìlànà ìfèrèkíyà tó bá jẹ́ náà àwọn afọ áfíríkà làkújú bàdáwò torí pàwọ̀ níbi àkọọ́lẹ̀ bí àtìbáàbí tẹ̀síọ̀ fún ìdí tó pọ̀ bẹ̀kí láti àkàrọ̀ nìyí àwọn àfáà ti ọ̀dọ̀ wá bí wọ́n ráyè láti kọ̀ọ̀kan torí pé àwọn onímọ̀ fi ti wọ́n kéré wọ́n bá ní wọ́n bẹ́ẹ̀ ti public lecture àwọn náà ni wọ́n bẹ́ẹ̀ ti wọ́n tó wàhálà ibi máa ń pọ̀ jù fún wọn kò jẹ́ kó ráyè kọ̀ọ̀kan sílẹ̀ ọjọ́ tó bá kú wọ́n ní kí ni wọ́n gbé mọ̀ wọn lọ nìyẹn. wà mí ágìlì fákìlì iṣẹ́ bí òye káfà máa ṣe làfà máa tẹ̀ bàtì. àwọn náà látara ìgbọ́ nǹkan yé ó máa wá dà wá láàmú. àwọn àfa kọjá àlà lọ́dọ̀ wálẹ̀ Yorùbá àwa náà tún máa ń kọjá àlà lé wọn lórí. ṣé ibi díẹ̀ a gbọ́dọ̀ rí àwọn ọkọ̀ tó jẹ́ pé iṣẹ́ àfáà ni wọ́n máa ṣe kí wá ní iṣẹ́ àfáà tààlìmù lẹ́sí ìlmà náàfíà láti àárọ̀ dalẹ́ báyìí àwọn náà máa rí sóòrò sọ fíìsì inú lọ́fíìsì wọn inú mọ́ṣáláṣí bóò láti bá ṣe ó yẹ ká rí mọ́ṣáláṣí kọ̀ọ̀kan kọ́ ní àfa àfa yìí nì gbogbo tó fẹ́ jẹ agbọ́dọ̀ máa provide ẹ̀ fún gbogbo tó fẹ́ mu agbọ́dọ̀ máa provide ẹ̀ fún báwọn ọmọ ẹ̀ tiẹ̀ náà ti máa dé èèyàn tí wọ́n kàwé tí wọ́n kéwú agbọ́dọ̀ fi provision nígbà tí òbí sí ẹ̀sìn ló máa jẹ yá ẹ̀ ẹ̀sìn ní aláwùjọ wájọ náà ẹ̀sìn lọ́dà tẹ́lú mi máa sẹ́rẹ káwà fà náà lọ wá jẹ́ good and fine good and fine good and fine tí wọ́n bá ti jáde ìdájí kùtùkùtù tó gbọ́ sí lóòjọ́ káfà náà ti ṣe kí ni kó náà lọ sí súgbò èdè sọ̀nà ìbọ́mù ní lẹ́jìgbò àbíbẹ̀kọ́ ni ó lé tó kó dọ̀ fún bàbá tó ìkó tó sí àpapá tó ti lọ ṣiṣẹ́ àbíbẹ̀kọ́ ni jọ̀gbọ́n Ah, wọ́n ti ní kí gbogbo àwọn àfáà náà lọ wáṣẹ́ náà ó dẹ̀ fi ríṣẹ́ sí àpapá wọ̀ wọ́n ní kó máa bá wọn fúlò ju àwọn ọjà tí ṣìpù bá kó dé àfáà náà ti wá gbàṣẹ́ aago márùn-ún ló ń jí lọ ẹni wọ́n máa tẹ̀ wá rí látúbà ọjọ́ sunday ah ọjọ́ sunday yẹn gbọ́dọ̀ ń gbìyànjú ní o aláàmù bíi mẹ́ta mo máa ń fẹ́ẹ̀sì ilẹ̀ tájì lọ́jọ́ sunday yẹn mo fi ń sinmi apá zúrì ó dàrẹ tó bá sọ̀rọ̀ àbọ̀ ìdílé ó fi lọ iṣẹ́ àbí mọ́gírìbì lọ́wọ́ ìdè nígbò dàgbò mẹ́sàn àpá àwọn ọmọṣẹ́ láti wá ìbọn máa rí ìyọ̀kọ́kọ́ kírun fún alátàárọ̀ mo lọ iṣẹ́ ni tọ́rọ̀ wá bá dìbẹ̀ kí ló máa sọ́fà ẹ̀sìn ẹ̀rí ń tàtàwọn àpá àti àṣewọ́n dáadáa tẹ́lómi bá délé kéwú akọ̀ bá wọn ọmọ yẹn ọmọ bíi 50 kéèyàn ní ọmọ fífi ilé tó kó túwá máa jẹyà èyí fún àwọn mùsùlùmí bẹ́ẹ̀ káfà ní ọmọ fífi ilé tó tí ọmọ kọ̀ọ̀kan bá sọ two thousand naira ká sọ pé mínímọ̀ èrò nìyẹn jọ̀bọ̀ hundred thousand káfà náà bá ní hundred thousand lóṣù ṣé kò ní ṣe nǹkan dáadáa ẹ ẹ lẹ́kọ̀ọ́ náà máa wá mẹ́kúnmọ̀ bẹ́ẹ̀ bá pè é kò ní lọ ó máa rántí gbogbo àwọn ọ̀rọ̀ àwọn àfáà tó sọ pé àkíkọ̀ gan kápọ̀ lọ jẹun bẹ́ẹ̀ ni àkíkọ̀ kánà tó kí ni kánà jẹun ta parí lè jẹun abáwájẹ àbí ẹnu wa àtàwọn ọmọ lè jẹ oúnjẹ kò tẹ̀lé ìyẹn ló máa lẹ́bàá rí wípé tó bá di ojú àkíkọ̀ àwọn àfáà máa fi gbogbo àwọn ọmọ ni ó lọ àwọn ẹgbẹ́ máa ń fọ̀wọ̀ àfáwọ́ ti máa ń fi owó ìsọdú lórí nìyẹn nígbà míì wọ́n lè kó wọ́n nílà 25 naira fáfá àbọ̀kan kọ́nà máa jẹ pẹ̀rẹ̀ wà bẹ́ẹ̀ àwọn àfá ṣe rí nìyẹn kí ló wá ń tẹ̀lé ẹ̀sìn ẹ̀gbọ́n tó lọ bá sọ yìí bàbá kánà lè mọ̀ mí ní ìyẹn fi mọ̀ káàfà ọlọ́run kò tọ́ fún gbogbo àwọn mú mi kí gbogbo wà lọ sójú ogun kí gbogbo ó jáde lọ iṣẹ́ kí gbogbo ó lọ pápápá wà láwùlà lọ́fà ọ̀rẹ̀ kó lò sírìkọtì tọ́ ìfà ọlọ́ni agbọ́dọ̀ rí jọmọ́ kọ̀ọ̀kan káwárà wọn jọmọ́ kan tọ́ ìfà tó líyàtà bá kọ̀ òfin tì í gbogbo tó kọ àwọn ni wípé mọ̀sáhì kí ni mọ́mọ́ àbàlì sọ kí ni mọ́mọ́ sáfì sọ kí ni mọ́lìkì náà sọ kí ni ṣé kàlìbálì sọ kí ni ìtẹ̀mí sọ ó táwọn máa fi gbogbo fi sí ayé wọn lọ́rì yẹn. wà ní yóò ní rọ̀ káìlọ̀ òun ìgbà ọjà òun lóyìn so that àwọn tí wọ́n lọ sọ́jà àwọn tó lọ àpápá àwọn tó lọ lẹ́kí àwọn tó lọ vi àwọn tó lọ jàdùyàdọ̀ pájà tí wọ́n bá ti padà dé lálẹ́ tí wọ́n bá pàdé mọ́ṣáláṣí lè yàtàbá kọ̀ wọ́n fi dìí gbogbo tí wọ́n bọ́ tí wọ́n kojú yẹ wọ́n wá kó wá bá wà fà bó ti yẹ kí bẹ̀rẹ̀ ẹ̀yìn wá rí nìyẹn ẹ̀rọ lápò ìrora ni ọdún mélòó ló lò pẹ̀lú àbọ̀bí sọ̀rọ̀ màbí ọ̀sẹ̀ náà ọdún ló kí àtàbọ̀ tó bá wá ń sọ̀rọ̀ hadith wọ́n bá kí hadith mẹ́wàá bíi bó ṣe ṣe jẹ́ méje bí àbò ìrora kí ló fi tàbá rọ̀ lè tọ́lá bíi ó fi gbogbo ìgbélé ayé ìjókòó ti àlọ́bí sọ̀rọ̀ máa ní ọ̀fẹ́lẹ̀. wọ́n ní lèláàrí àìbáyàdà òfótọ̀nà àbíọ̀kọ́ ọlọ́run ní àwọn orúkọ wọ́n ní làákàyè tó pọ̀ tọ́lá kò kú ní ya wọ́kọ́ olùfíjàdà wọ́n palẹ̀ ayé jù torí pé wọ́n ti kí ni wọ́n bẹ̀rù fìdí náà نظروا فيها فلما علموا وهم لأمين هذا آه، دققوا في النظر وهو يطوي فلما علموا وما تسمع كل آلية أنها ليست لحي وطنا wọ́n ti عن gbogbo àwọn tàà ń ṣe ní kí ni lùtẹ̀tẹ̀ wà tẹ́hùrù wọ́n bá kojú wọlé ayé gẹ́gẹ́ bí pé odò nílé ayé bẹ́yẹ̀ bá mọ̀ ní ayé kí ni a dé ìyọ̀lọ́dàlù wà tẹ́hùrù sọ́ọ̀lì àlàmẹ́lì fi ha sùfùnà wọ́n wọ́n pé wọ́n nínú iṣẹ́ olóore ìwọ tó ń ṣiṣẹ́ ran àwọn àfáà lọ́wọ́ tábá fẹ́ tó lé ayé ṣe àti kákọ́kọ́ tún àwọn àfẹ́ẹ̀sì ṣe bí wọ́n bá ti bàjẹ́ adárọ̀ táwọn àfáà bá ti bàjẹ́ adé kíni adárọ̀ ẹ̀rọ bí wọ́n ṣe ń tẹ̀sí òwúrọ̀ wa lọ́wọ́ lórí social media ebi ló ní ọ̀gọ̀rọ̀ wọn débẹ̀ àfáà ṣe jálà bí kí ló jẹ́ bẹ̀ ebi tààrà kọ́nà bá fi fi pa wá Tẹ́lú ìgbà bẹ́ẹ̀ tó máa máa kú àpò ìjálà rí tó bá bá lẹ ní pẹ̀lú dédé kí wọ́n burú jùlọ. Ẹ̀rí tí kò ní láìsí èso àwọn títà dìde ni. Ṣé kó ti làwọn àǹfààní máa tọrọ owó? Àwọn títà dì wá jẹ tó tọrọ owó lójú títì jọmọ. Ìyó jẹ́ káwa náà mọ̀ pé ìyà ètò ọ̀tá lára. Téèyàn bá rẹ̀ tó ní pa sí àjẹsàánú ẹ̀. Wà ìfọ̀ ìmúlọ̀ tọ̀ àwọn ẹni rẹ̀ nìyẹn tó bá rà wọn tí wọ́n wà ní òmìnira máa ń kàánú wọn tọ̀hán nínú tó ṣe pàtàkì jùlọ gbèsè ayé nìyẹn Yorùbá sọ pé tí ebi bá kú olú ìṣẹ́ ìṣẹ́jẹ́ ìṣẹ́kùṣe jọmọ́ ti tẹ́rẹ́ ti yé ìmọ́mù tó kí fún wọ́n wájú orí ń pátára pàápàá jùlọ àwẹ̀ ìmọ́mù tí àwọn ilé sí ilé wọ́n ti jẹ wọ́n ti yẹ́ ìmọ́bùn gbàgbé kéwù àwọn ń ebi a máa jẹ́ kí ìyọ́ gbàgbé kéwù kọ́nà kó ṣàlùwà àdóbi sọ́nà máa ìmọ̀ sọ́nà lè dá bímọ̀ ó ní fẹ́ kó ìmọ̀ kúrò lórí ilẹ̀ àdánwò tá bá nílò nínú yẹn ìfọ́nà ilẹ̀ ìlànà àwọn wọn hátà ìdàlà yóò fi ààlè tó bá di àdìgbò kan á ah, ẹnu ọwọ́ tààfà gbogbo ìdìgbò yìí ẹnu ọwọ́ ti káwà náà wá jẹ́ ìdìgbé á ah, náà àfà ní ẹnu ọwọ́ sí ó yẹ ká 50 fún wa náà àwọn àfà ní ìdìgbò yìí ó yẹ ká 50 méjì bó tó yìí ilé ìkéwú wà tó tọ́ العلماء الربانيون ولكن كونوا ربانيين بما كنتم تعلمون الكتاب وبما كنتم تدرسون يبقى وفاة كجميع الربانيون بما كنتم تعلمون الكتاب بما قوى ويولي قوى وبما كنتم تدرسون أولا ما learning and teaching at the same time ìwọ wá jókòó bá wa di dàfà ìwọ náà wá tẹ̀síwájú ní mọ̀ àlàtàlẹ́ ní hò kò sí inú àwọn àfà àwọn tá ń pè láfà lágbáyé lágbáyé nípa bá tún máa sọ wọ́n ní nahnu tullabul ilm nahnu tullabul ilm àwọn atẹ́rí akẹ́kọ̀ọ́ ìsìn ni wa àwọn tó fi sọ̀rọ̀ ìtẹ́báwò wọ̀ tó bá ní àfáàdà ẹ̀yìn rẹ̀ lórí ìtọ́ka sí gbogbo àgbáyé tó wà lókè wọn ṣùgbọ́n ọ̀nà tó ń ṣe kí ni yàtà àlàmúná káàmà yọ àlìmúhùn wọ́n ṣe ń kọ́ àwọn èèyàn ọ̀nà tó ṣe kí ni wọ́n tún kẹ́kọ̀ọ́ àfáàdà ọ̀dà lágbàáyé lè níjọ mọ́ náà ti rú jíta jíta yìí ó kéré pẹ́pọ̀ torí pé àsìkò àlùkì àmọ́ ti ń súnmọ́ ilé ayé bá fẹ́ dáa àwọn ta ní bùkátà sí làwọn àfáà hajjátúná ilẹ̀ yí fọ́ọ̀kọ̀ kulli hajjá bùkátà ta ní sáwọn àfà oṣù bùkátà ta ní tó ń jẹ lọ tó bí bá ń pawá tó bí àwọn àfò gbọdọ̀ pawá nínú tá a máa tọ́ka sí pàfẹ́ pàdé ọlọ́run nìyẹn ká tún èsì wa ṣe torí lè fi pàdé ọlọ́run bá nìyẹn kẹ́sì wa dúró déédéé tí ó bá tó àfà lọ́ọ́ واتخذ الناس رؤوسا جهالا mọ̀lá fídíò kan lórí èèyàn kan wá ń kí inú àwọn àfáà tó ti lọ ọdún wá ń kí ọmọ ẹ̀ náà mẹ́sàn-án mẹ́wàá ẹ̀rọ wò pé ìmọ̀ náà dàjọ̀ náà ẹni tí òmò túnmọ̀ ìmọ̀mù ṣàwùkárí láti bó síbò wọ́n tọ́kọ̀dà náà tó ó fẹ́ ju hàn láì irú wọ́n sì láwọn èèyàn wọ́n máa gé báyìí wọ́n tún ìlú àwọn èèyàn wá rí ti tọ́rọ bá dáhùn tí ó wù kí rí sí fa áftáwò bẹ̀họ́ ìrẹ̀ ìrìn wọ́n ti sọ̀rọ̀ fún àgọ́lú wọ́n tún wá sọ àwọn ẹlòmíì lò ọmọ ọba adékẹ́ọ́lá ó ní kórì ìrí àdọ́bì sọ pé ìnàmà anábàṣà omi ìsìnkú èyí fẹ́ rí èèyàn bíi ti èèmọ̀ jẹ báṣà omi ọmọ ànábì ádámọ̀ ni ní lóko bákan náà la ṣe rí ìyàtọ̀ tó wà mẹ́ yóò há ìlẹ̀yà èmi ẹ̀yìn ògbà wáyìí ẹgbẹ́ pàpá àkọọ́lẹ́nu jẹ́ mẹ́ta ọ̀rọ̀ ti ẹ̀nà ọ̀pọ̀ orí sórí àmìlíà ó lè rí ọ̀rọ̀ gba wáyìí pé ọlọ́run sọ fún òun nípa gbogbo rògbòdìyàn ló ń ṣẹlẹ̀ nàìjíríà àtàgbáyé bọ́lá wa ní káwọn èèyàn gbàwẹ̀ àwọn èèyàn ti gbàwẹ̀ ṣèbí kan náà ló ní gbogbo wọn tó bá ti wọnú Quran fún COVID-19 àìmọ́rí mùsùlùmí tó ní orúkọ òjì ẹni tó bá ń ka kùrán dáadáa tó ní orúkọ àà èyí pé kàlù ìyọ́n ka kùrán àbáyọ̀ ọba ti wá àrílò ẹ̀kọ́ lẹ́yìn àwọn ilẹ̀ orúkọ dáadáa àrílò ẹ̀kọ́ ni irúkọ ti wá já síbẹ̀ òun náà wá wá ohun káàkiri ó wá padà rí ohun bẹ̀ ó wá ní àfáà yẹn sọ bí alẹ́ bá bẹ̀ ẹ má tọ̀ra àlọ́bì nìkan ní gba wáyé àwọn sàábì kò gbà nínú tọ́lọ̀ bá wá ní kí àlọ́bì gbà wá òun ni wípé ìlànà kó níyàwó wáyé ọlọ́wọ́ bá ní ọkọ̀ ṣoṣo ni fẹ́mọ̀n káàrẹ̀ ní lọ́kọ̀ ah, kó yà mójútó sí ọlọ́wọ́ wọ́n là ṣìríkì بعبادة ربه أحدا kò wá gbọdọ̀ sí ẹbọ sọ́nà wọn bá bí ìbádà ògbóná túbọ̀ sí pa fẹ́ pàdé ọlọ́run yẹn kò túbọ̀ sí pé ẹ mú nífẹ́ àti pàdé ọlọ́run á àkọsí ẹ̀pá ní ìsinsìn àrárá ah, o má bẹ̀rẹ̀ ohun fúnkú látẹ̀s alóòlè kọ́ fúlàní àti yorùbá áà ah, tó bá ṣẹlẹ̀ tó bá ṣẹlẹ̀ jọ̀bọ̀ tàbí bẹ tí ó kọ́lọ́ máa fi kó má fòkun jà wá èrò láwọn tí èdè ètò ìṣẹ̀lẹ̀ tí òṣòro tí òṣòro jẹ mọ́rùn ẹ̀rí tó ju wárí ni ṣáàtì ìbọn bẹ̀ wọ́n ti àlùmọ́ àlàáfíà ẹ máa bẹ náà bá àlàáfíà àwọn ọlọ́run padà bẹ́rún àlàáfíà padà sílùú wa tó bá ń sọ̀rọ̀ ogun á tó bá ṣẹlẹ̀ ló fún ẹ̀rí òní tẹ́lẹ̀ gbogbo yàfíìrù lọ́rùn omi àkíyì kékeré nìyẹn ọmọ èdè yà máa sálọ fọ́ rẹ̀ wà ó ní yí wá rí a sálọ fún bàbá ìdànù dájì mi lójú omi à kí ló jẹ́ bẹ́ẹ̀ wá sọ ìgbà sí ni ìwà bàbí ẹ̀rọ mi ni àbú àbú àbú à kí ló jẹ́ kí á ọ́nì ọ́nì lọ́ọ̀lọ́ obìnrin ọ́nì ni ṣìtí lójú ogun à wọ́n ní kí lọ bá ń jó ní tó ń jó ọmọ ẹni ẹ parí ẹ̀jọ̀mọ́ sáré ní lákọ́yí ojú ohun tó ń jẹ́ ogun nìyẹn kọ́nà máa fogun jà wá afẹ́pàdé olóòrò túnmọ̀ sí pé kí ọmọ ní ajálẹ̀ lára ọ̀ sàlìyà àmàlì àmàlà sọ̀ríhà orí tá a bá fi mọ̀ pé àfá yìí ó ní fi àti pàdé ọlọ́run ní pé gbogbo gbà iṣẹ́ olóore ni ẹ máa bá wá jù mí so ẹ tó bá wá ń ṣe báyìí ọlọ́run bá nífẹ̀ẹ́ wọn. mà àhábà nìkan àlọ́hà àhábà lọ́rù nìkan àwọn ẹ tó bá nífẹ̀ẹ́ àti pàdé ọlọ́run ọlọ́run máa nífẹ̀ẹ́ àti pàdé ẹ̀ wọ́n máa ń kárí ha nìkan àlọ́hì kárí àlọ́hù nìkan àwọn ẹ̀ńtọ́ wá jẹ́ fóun díẹ̀ ó kórìíra nípàdé ọlọ́run ọlọ́ọ̀bá náà kórìíra nípàdé ẹ̀ ànọ́bì sallallahu alaihi wasallam níparí hadith yìí ọ̀rọ̀ wà tẹ̀lé rẹpẹtẹ ṣùgbọ́n ìtumọ̀ ìtumọ̀ tó dání wọ́n náà lọ́bí sallallahu alaihi wasallam sọ wípé ẹni tó lima ba'da al-mawt àwọn àmà ṣiṣẹ́ kú tó máa pàdé lẹ́yìn ikú wà láàájì ọlẹ́ tó tọ́rú fọ́ra òpòlò man atba'a nafsahu hawa ọlẹ́ tí máa tẹ̀lé pẹ̀lú ẹ̀ wa kadhalika sawwalat li nafsi tó bá ṣe mọ́ àfá òyẹ́ká bá ní díẹ̀ òtẹ́lẹ̀ mi sọ fún mi ẹ̀mí mi ń parọ́ wàtàmẹ́lú àlọ́wọ́ ilẹ̀ àmẹ́lì irú ẹ̀nà ọlọ́run olóró alóṣọ́gbọ́ ẹgbẹ́ lọ́bí ìbáàdì anni anàlọ́fúrò rọ̀hí ọlọ́run ilẹ̀ àdọ́bì lọ́bí lọ́bí bá mi fún wọn níhò anni nígbèjì ọlọ́wọ́ anàlọ́fúrò aláforíjì mímí arọ̀hí ọba tí máa ń kẹ́ ni mímí wà á nà àdábí à lẹ́sẹ̀kẹsẹ̀ náà bá sọ fún wọn pé ìyá mi òun àlàádáàbùn alìyí ìyà tí máa ń ta ní ni ẹlẹ́ta ilérò ni kí ọkọ̀ wá sọ pọ́nà òun òróró àkàdáàbdà òdì parọ́ ọlọ́run ọlọ́run tẹ́ kí ni òróró ìyẹ́ ìyà yẹpẹrẹ ní tọ́nà bá fi àjẹ́ yóò máa yẹpẹrẹ yan ni àbábẹ̀ mọ́dà lójú gbogbo ẹ̀dá kọ́nà máa yẹpẹrẹ wa sọ̀rọ̀ ẹ má jẹ́ ká máa fi ọwọ́ ká máa fi ọwọ́ pa ìta ọlọ́wọ́ ọba lójú pàápàá jùlọ àwọn àfáà tó yẹ kó máa dẹ́rù ọlọ́ọ̀bá bá yọ innama yakhsha Allaha min ibadihi al-ulama àwọn tí wọ́n máa ń pààyàn ọlọ́ọ̀bá nínú àwọn tí wọ́n jẹ́ ẹrú rẹ̀ al-ulama ọdún tó ṣe ṣásù àwọn nìkan ni tó tó bá lè yàn kan tí òjú àpáyọ lọ́wọ́ ẹ̀ láàrẹ̀ tí wọ́n wá pè lápa àlùfáà ni ọ̀ kò ń ṣe kí ni tẹ̀lẹ̀ fara bí kan náà ni àlùfáà kí ni àlùfáà kọ́lọ̀ ṣe wá láfa ọ̀ kó bá ṣe wá lálùfáà lábára tó ní bèèrè ọkọ̀ àbí méjì iṣẹ́ ọmọ náà ṣé kí mi bèèrè bèèrè ṣé kí bèèrè bèèrè ọmọ mélòó lànà bíbí ìbéèrè yẹn ti kú jù ọmọ mélòó lànà bíbí ó yá ó yá ó yá àrárá ah, ọ̀ èmi ló bèèrè ọmọ méje mélòó ló kú bẹ́ẹ̀ kí lànà bí wá ṣe náà ànígbà tí mẹ́fà yẹn wá kú sẹ̀ kí lànà bí ṣe òmùmọ́ra fàṣírí kàmà sọ́bàrọ́ olùlàázmí lèlọ rùsùn àdọ́bí jẹ́ kí ni kò ṣe sùúrù nínú tá a bá fi mọ̀ pé èèyàn ní mọ́ ni ó sì jẹ́ pàdé ọlọ́run ọjọ́ tàdánwò bá ti dé kí ló bá ṣe àṣe sùúrù ọlọ́run bá ní mọ̀nkánà yàrùjú lè kọ́ àlọ́hí fa inna ajala àlọ́hí làán wàhúwà sẹ̀mí ọ̀làní ẹni tó bá ronú àti ìpàdé ọlọ́run à ìpàdé ọlọ́run làán ó ó máa dé àti tẹ̀lé ìlọ́lọ́run gbogbo tẹ́ wí ó gbọ́ àlàálí orí gbogbo tẹ́ ìṣe. so àbọ̀bí sọ̀rọ̀ mọ́ àlùwọ̀sẹ́lá ó ní ìdá àhábà wọn káwọn máa lélò gbàdá òun tọ́wọ́ bá nífẹ̀ẹ́ àwọn kan ní kíni àtọ̀wọ̀ wò àṣàtú náà ti mílẹ̀ gbàdá àlàmbìyà àwọn tọ́wọ́ máa ń dánwò jùlọ àwọn ẹrú rẹ̀ ní kíni àwọn àlàmbìyà. tó mọ̀ àmsáni fàlàmsáni àtàwọn tó bá dàbí wọn àtàwọn tó bá dàbí wọn tó bá ti ní àwọ́bẹ̀ ah, ṣe bí ànábì à ah, ìwọ́nà máa retí òbí kí ni o Sheikh Adam rahimahullah wọ́n ní bàbá sọ pé ọ̀gọ̀rọ̀ yìí ìwọ́nà máa ló bẹ́ dàbí ádámọ̀ ó bẹ́ dàbí ádámọ̀ tí ó bẹ náà ń pé kójú rẹ rí ohun tó ju ádámọ̀ rí àbí ẹ̀kọ́ ni kọ́nà jẹ́ kójú wa máa rí dáadáa kọ́nà kó ṣe àmọ́ ẹnìkọ̀ọ̀kan wa náà Àdìmọ́ ní àwọn ọ̀gbọ̀n inú wọn sọ pé sí aláwọ̀ mẹ́ta. Kúrò aláwọ̀ mẹ́ta fún òkú fún gbogbo òkú Mùsùlùmí. Làkọ́bí já kó fún gbogbo àwọn atakùn láyé. Àbí? Ọjọ́ mẹ́ta làwọn ń tàgbà. Àwọn ọmọ ọmọ pé ọjọ́ mẹ́jọ làwọn ń tàgbà. Àwọn mí jẹ máa sọ pé àwọn pé àwọn òbí ìgbà ń pọ̀ sí ẹ̀fẹ́ fọ́rọ̀ òjò wọn. Tọ́lọ̀ ń ṣàánú wa. Àdúrà ọjọ́ kẹta ẹ̀fún Yorùbá ni. Àdúrà òkú ọjọ́ keje àbọ́jọ́ kẹjọ ẹ̀fún Yorùbá ni. Àdúrà fókù ní 40 days àbí abẹ́ṣe 40 days ọmọ jẹ́bẹ̀ ọmọ máa ti 41 days ọmọ náà àbí 41 days òkú ẹ̀fún Yorùbá ni. Abẹ́ṣe ọdún kan tí bàbá wa ti kú ẹ̀fún Yorùbá ni afẹ́ṣe 20 years remembrance tí bàbá ti kú ẹ̀sìn Yorùbá ni táwọn èèyàn bá ń ṣe lórí pọ́ wọn ṣe àṣà Yorùbá àwọn ọmọ mi ìyá nínú ẹ̀kọ́ ṣùgbọ́n ẹni tó jẹ́ mùsùlùmí tó fẹ́ ṣẹ̀ṣẹ̀ àbí lápò bí òkun wà ní àti bí gbogbo ta kàkà rẹ̀ bá jẹ́ sí Yorùbá tí ó yẹ kí wọ́n bá wọn ṣe gbogbo tó máa ṣe òkú láǹfààní àlọ́bì ti kàálẹ̀ fún wa ما تركت شيئا يقربكم الى الجنه ويبعدكم عن النار الا مرتكم به mi ò fi ìfọmọ sílẹ̀ ẹ bá ń ṣe tó jẹ́ pàṣẹ orí máa lùjọ́ náà pé ìjìnà sínú àyàfi kí n ti pàdé ẹ̀ fún yí wà máa tààrọ́ tún ṣe ayùkọ̀ rídòkò ìlànà wà ìwà ìdòkò màálì ìdáná ti ìlànà àìsìnkò màálì náà àfi kí n gbogbo táwọn olùbá fún èyí tó fi lè lọ́wọ́ ẹgbẹ́ àmú àbò àléhá nínú wáàdì èyí ọ̀gbọ̀n ní ẹ̀fì tí ẹ má jẹ́ ojú abọ́ ohun tó wá kọ̀ fún yẹn kí ni ẹ jí lọ sí àdóbi ti sọ fún wa sọ́nà mọ́ wa ẹni wà sẹ́là ìdàmọ́ta mú ádámù nǹkan bá ẹni àmọ́nù ìlà tọ́mà lórí ádámù bá ti kú gbogbo nǹkan ti parí kò lọ́pọ̀ túnítì màyà sí mẹ́ta sọ́dà kọ́tún jẹ́ àríyàtùn sàárà ló ti fọwọ́ ara ẹ̀ ṣe kó tó kú ẹ̀ tó kọ́ mọ́ṣáláṣí ó gbẹ́kọ̀ọ́ nǹkan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló lásìkò yóò kó labọ́dà àwọn ilé-ìwé yóò sáfà orí yìí ìmọ̀ tó ṣàǹfààní ìmọ̀ ẹ̀gbọ́n fi káwọn èèyàn tó ń lò pàtí òsí láyé mọ́ àwọn aládé òṣèré ní ìrìn ẹni ìrìnà ọmọ orí tó bílẹ̀ sáyé tó ń ṣàdúrà fún ọmọ orí tó bílẹ̀ sáyé tó ń ṣàdúrà fún àdúrà ìwájọ́jọ́ keje náà da iman aladawa ọgbọ̀n àwọn kẹ́rí tó máa ń ṣe remembrance yìí 20 years àti 20 years ẹ̀kọ́ rántí yẹ́rì ó kọ̀ tá a ti lé tíjọ́ kó ẹ̀dí ẹ̀yà arọ́bí ìyá ìlú ikú láti lọ ṣùgbọ́n tó jẹ́ mùsùlùmí rọ́bì fíl bóòlù yẹn ọlọ́ọ̀bá ti sọ pé tí wọ́n bá ti kú ọlọ́ọ̀bá ni wà kọ́dọ̀ rọ́bùkà aláta àbúrú ilà ìyá wa bí wà nílẹ̀ ilẹ̀ ìsànà ìmọ̀ ẹ̀bẹ̀rẹ̀ ọ̀nà عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما به ولا تقل لهما أف وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب اغفر ارحمه وقل رب ارحمهما كما ربياني صغيرا àdúrà gbogbo ìgbà ẹ̀rí ìgbóná náà ti bẹ̀rẹ̀ alátàbùdú ilá ìyá gbogbo tọ́lọ sọ yẹn àlàtàwàbù ni àríwẹ̀ ẹ̀kọ́ ni gbogbo ìgbà ni wàbílì wà nílé ní ìṣtánà gbogbo ìgbà ìṣtánà àbíbẹ̀ kọ́ ni wà máa ṣe dáadáa sí wọn gbogbo ìgbà ni ìmà yẹbìrì hàn na àhàdúhùmà ìdákàrí kíbà àhàdúhùmà áùkìlàhùmà kọ̀ndíṣọ̀n kan ni tó bá dàgbà sí ẹlọ́dọ̀ ọmọ méjèèjì àbẹ́yàn kan fàlàjákùnláhùmà ó fè wàlà tẹ̀nàhàrùhùmà ó gbọ́dọ̀ jágbé mọ́ wọn ó gbọ́dọ̀ ṣe sí ọwọn wàkùnláhùmà kọ́ńlá tẹ̀ríìmà gbogbo àtọ́ wà wọ́n fi láhùmà jàdá àdúlé mìíràn rahma

so ọ̀gọ̀rọ̀ àwọn tó máa ń ṣọjọ́ kẹjọ ọjọ́ kìíní kan wọ̀n rántí òbí wọn nínú tó sì máa ṣòbí wa láǹfààní àbókù wa ó ní pé mo wa sọ́dà túnmọ̀ kánú àlẹ́ yìí dáadáa bó ti máa ń ṣe wọ́n máa ń san owó bọ́ọ̀dù mọ́ṣáláṣí ṣáájú kọ́ tó kú máa bá wọn tán lọ ọ̀rẹ́ wọn kọ́ wà wọ́n máa ń ṣe dáadáa sí máa bá wọn ṣe lọ gbogbo ilé omi tó ṣe pàtàkì àdúrà ọjọ́ keje àdúrà kìíní kan gbogbo àdúrà ta nígbà tí dí àdọ́bìrí wàhálàmọ́lá aláwọ̀ bí sábàtì ẹbẹ̀ náà gbogbo bẹ̀tẹ̀ rílẹ̀ tẹ́lá ti ṣe lọ́nà yóò díye kí nìjọmọ́ ó ti tán èyí tó ṣe pàtàkì inú àdúrà jàrọ́dà àdọ́bì fún ọmọ àríwá sẹ́là ó ní àwọn fọ́ọ̀tì tí wọ́n ń ṣẹ́gbẹ́ sọ́nà tí wọ́n bá kírun fún èèyàn kan tó kírun sí lára a bá mójútó nìyẹn òkú kú tó ọmọ àwọn tó yẹ kó wà ń bẹ̀rẹ̀ wá ní àjẹmẹ̀ kó owó náà la máa ná owó la wá lọ ẹ̀yẹn sá lọ sí ojú yẹn owó kílẹ̀ wá kiri gbogbo owó tá a jẹ òkú tó bá kódà àti ẹ̀jẹ̀ òkú lówó tó bá torí pé tí òkú bá ti kú àwọn dúkìá tó fi sílẹ̀ yẹn nínú ta bá kọ́kọ́ yọ ń bẹ̀ òun náà ni ta fẹ́ lò aṣọ ta fẹ́ fi sí òkú nínú owó ẹ̀dọ́wà báǹkì yẹn àlọ́ wìdúrọ̀ bí a fi raṣọ fún tí báǹkì ò bá jẹ́ mọ́lẹ̀ so tó bá ní atm tàbí sáré ìdígbà tàbí ẹ̀mọ́ pínlẹ̀ inú ẹ̀ láti máa gbà kò yẹ káwọn ọmọdé ọwọ́wọ́ tó wó yẹ máa wà tó sí ni tí ò bá ti sí ojúṣe ta fẹ́ fi òkú aṣọ ta fẹ́ fi sí ilẹ̀ ta fẹ́ rà ta fẹ́ fi sí nínú owó tó fi ilẹ̀ ń ta máa kọ́kọ́ yọ nìyẹn lẹ́yìn yẹn la máa wá yọ gbèsè kú ọ̀bẹ lẹ́yìn yẹn tó bá jẹ́ kó ní ó yá lo property yẹn bá ń fún ẹni báyìí yìí tó bá kù òun lógún tàbẹ́ pé fáwọn tó yẹ kó jogún tó rà àjọ ìkún kọ̀ọ̀kan ọmọ tó bá sọ pé owó màálù owó màálù ọmọ tó kù fílẹ̀ ẹ̀ ọ̀pá ọpẹ́ owo máa rówó tó máa fi ṣẹ̀ láàbò tó fẹ́ ṣe ó ti wà ní tàfíì hundred ló sọ lọ́dún ẹ̀ ẹ̀hẹ́ owó ọmọ ìlú wà sí ìtẹ́lẹ́ ó kọ̀ǹtínú irú owó náà ilẹ̀ àmàrí sọ gbogbo ọjọ́ bọ́ bá ti ń pè wá lẹ́ẹ̀ wípé káwọn ọmọ jáwó màálù ní mọ́ni wá bá fẹ́ lọlẹ̀ káàlọ́ kí a bá wọn dámú sọ lẹ́nu ọdọ́ wa gbowó yẹ kó lọ́wọ́ wa ni kò ní kí a rí ṣe torí ta bá rí ṣe lásìkò yẹn orí bú nìyẹn àrídọ́ mi lọ kúfùrù kúfùrù àwọn ọ̀rọ̀ fẹ́ dẹ́ṣẹ̀ irú tiẹ̀ lọ́wọ́ dùn sí wọ́n bá bá contribute à ọmọ ìyá o ansom ṣòro kára ó pèlè ìsìn partner ní ẹjọba tó aládẹ́rìí wàkọ́ọ́lá lẹ́dínà káfàrú ọlọ́rí ẹ̀ráwọ̀ kèfèrí wọ́n máa sọ lílẹ̀dínà àmọ́nú wọ́n máa sọ fáwọn onígbàgbọ́ òdodo ìtẹ̀rìú fẹ̀rì lánà ojú ọ̀nà wa yẹ̀ gẹ́gẹ́ àjọ máa tọ́ wọ́n náà ṣe

ìbí wọn náà parọ́ lọ́nà ọba jù kọ́nà kó ṣe àdúrà ṣùgbọ́n àwọn afá fẹ́ jàmàlà àyíbẹ̀kọ́ tí wọ́n bá tún kí àmọ́lẹ̀ òkú wọ́n tún lórí kí bọ́ bá ń fún ọ̀nà ọba jà bá wọn jẹrú ẹ̀ ìlànà ya kú lónà fi ipò tó ní him lọ́rọ̀ ọlọ́lámọ̀lá òkú tẹ̀ jẹyẹ ìlọ́lẹ̀ jẹ sínú yíro pàṣẹyà dáwọ́ náà sàáyí rọ ẹtù máa wá wọná ọlọ́ba jà bá wọn jàmàlà òkú wọ́n tún mọ́ dírẹ̀jẹ̀ wọ́n sọ di bírẹ̀dì àtàkárà ọlọ́gbàjàbọ̀ ọjẹ́ bẹ́jà tàkàrà òkú o ẹ̀ṣà bíjọ̀bọ̀ ó jẹ́ rántí bí ṣe ìyọ̀dáadáa kọ òun náà bá gbé jẹmọ̀ tí ọba ti ti ọwọ́ bọ olóòṣèlú gbà ní máa ń kòyàn tó ríṣiríṣi lòun náà bá sí àkàrà àti búrẹ́dì síwájú náà ọmọ bá kọjú rẹ̀ pé òkú pọlitíṣì àkọbẹ̀ lọ sí àkàrà kọ́nà ṣe àṣù kọba wa jí àkàrà ní ọlọ́mà jẹ́ àbọ̀ ọjẹ́ ìwé náà ọjọ́ bá máa wà lẹ́nu náà ẹni tó bẹ́ ṣe súnmà dáadáa tó fẹ́ jọ ìpọ́lítìkì ìkọ́nù méjèèjì ló máa fọwọ́ mú ìkọ́nù méjèèjì ló lèyọ́ máa fọwọ́ mú ọmọ ìṣàlùwà pé àbóṣèlú tó ń ṣe kọ́ ní ẹwọ tó ń ṣẹlẹ̀ ní ọ̀yọ́ sí ẹwọ táwọn yọ kódà kó jẹ́ pàwọn tí wọ́n fẹ́ lọ ṣe kọ́ máa ní ọ̀dọ́ ti ẹ̀dá pé àwọn fẹ́ gbára àlú kalẹ̀ ó jẹ̀jẹ́ pé wọ́n ṣe ẹlọ́ ọ̀rọ̀ ǹdọ́ torí pé lù tíjọba wà ìwọ kò lè péré freedom fighter wàhálà tó máa padà dálẹ̀ á ju tó fẹ́ tún ṣe lọ kọ́nà máa jarí wàhálà àwọn tẹ́ sọ pé kìíní yẹn sì tọ́ọ̀nà bá ń kọ́ pẹ̀yàn bí tọ́ọ̀nà bẹ̀rẹ̀ lókè ọ̀yà náà ṣé kò padà ju nǹkan yẹn lọ fìtínà ló máa dálẹ̀ wa ní fìtínà tó aṣáájú mínà lè kọ́tìlì wọ́n pa àwọn èèyàn ní àbí tí fìtínà bá bẹ́ẹ̀lẹ̀ à ó máa ju pọ́ńpà yàn lọ so if you want cannot make it right ìjọba lè máa ṣojú ṣe táwa náà bá fẹ́ tún ṣe àgbọ́dọ̀ ṣọ́ra but ẹ wá wo ẹ tó rọra jókòó ní bọ́tìlọ̀ ní jẹ́ mẹ́ẹ̀ wọ́n ti ti dárúkọ ẹ̀ ẹ̀ lọ́mú Tinubu àríbẹ̀kọ́ ni ẹlọmú kìníkan àwọn náà sponsor ṣẹ̀dìrì politics nìyẹn ìwọ́n náà wá fẹ́ wọ bẹ̀ ah àkọ́kọ́ tó bá fẹ́ ṣe politics tó ṣe láyé lèlè o gbọ́dọ̀ mọ̀ ọ̀rọ̀ pa nínú bá jẹ́ mọ̀ ni àbò ní òní parọ́ wọn bí ẹ̀dà o gbọ́dọ̀ mọ́ bọ́ sí tó yọ lókè o gbọ́dọ̀ mọ́ bọ́ sí tó àwọn èèyàn jẹ́ torí pé irọ́ la yóò fẹ́ ẹ̀tọ́ jẹ́ làwọn èèyàn fẹ́ pọlitíṣẹ́ àdẹ́gbọ́dọ̀ fún wọn. ó kéré ẹ̀rẹ́ òní gbé àpótí òkè good and fine àwọn onírọ́ tí wọ́n gbé yẹ ìwọ́n náà fẹ́ pùtì wọn lọ sókè ló fi jẹ́ pé kọ́lọ̀ ń ṣàánú àwọn àánú àdánwò nǹkan ti dàrú ṣùgbọ́n ta bá sọ pé à ẹ káàkọ̀ má máa wọ́n à wẹ́ wọ́n ní ẹ̀tọ́ bá fọ́ àpọ̀ lórí ẹ̀ kò ní ṣe kí ni kò ní bá wọn dúró jẹ́ bẹ́ẹ̀ o wọ́n ṣe conference kan bí kan lọ́dún kan wọ́n ní nínú àwọn àkọjá ṣe wá àbí ẹ pé ẹ gbọ́dọ̀ lọ́jọ́ yìí pólítìkì wọ́n ní kan náà àwọn àgbàlagbà fàtó wá wà fẹ́ wá ní à nínú lọ́rọ̀ wá lè dọ́tọ̀ tí ẹ wá ṣáájú wa báyìí ká tẹ̀lé yín lọ́tọ̀ bá jẹ́ àrárá ọlọ́ọ̀bá jẹ́ orí orí lọ́bẹ̀ à ẹ̀ẹ́dẹ̀ lọ́bẹ̀ ẹ̀yìn bẹ́ẹ̀ ní káwọn mùsùlùmí lọ́bẹ̀ ẹ̀yìn ló yẹ ṣáájú kò yí dìjọ náà kọ́lọ̀ ṣe àlú gẹ́gẹ́ bí ìmọ̀ tèmi tó kéré àwọn nǹkan tá lè ṣe tá lè fi tó ayé ṣe pọ̀ bóyá ta bá ti wá ṣe gbogbo yẹn bá ẹ̀ẹ́ tó ti yé kájẹ́ wa sọ̀rọ̀ pé o fẹ́ lọ gba káàdì nínú ìtẹ́wù látàlè bí táyé ṣe lè tá ṣe bí látàárọ̀ kí gbogbo eléyìí ò bá ti fọ́ káàkiri bá ṣe ń ṣe bí mọ́ṣáláṣí mẹ́rin kọ́ náà wájú ó máa wá ní ìtẹ̀wá kéré jù ẹlẹ́ta lọ́sẹ̀ káwọn èèyàn máa gbọ́ wà ní public lecture káàkiri ẹni tó ń kọjá ó jókòó wájú ilé ẹ̀ ó wà force láti pẹ́rọ ọlọ́run ọba ilé ayé ọmọ ayé padà àwọn nǹkan táwa mùsùlùmí sì kọ́kọ́ ní nìyẹn ẹ ká túnra wa ṣe ká tún àwọn àfa wa ṣe gẹ́gẹ́ bí o ta sọ lẹ́ẹ̀kan ká jẹ́ káwọn àfa ró jẹjẹ káwọn náà gbádùn kọ́kọ́ wọn balẹ̀ kọ́ wá ríṣẹ́ wọn gẹ́gẹ́ bí ojúṣe wàlọ́ọ̀hí gbogbo àwọn ilé kí n ta nílé kòlì ó tó láti tún gbogbo Lagos state ṣe ṣùgbọ́n àwọn àfáàbọ́ ní olórí ọ̀daràn palẹ́tì tọ́lọ ń pín àwọn arẹ tó jẹ́gbọ́ ní àfá olè tí ó láyé tí ó lájú wọ́n dẹ̀ pè wọ́n àfá náà dẹ̀ pé mọ́tò lọ́mẹ̀ ní másámásá tó padà kọ́kọ́ jà yẹn òun náà pé mọ́tò lọ mọ́tò dẹ̀ fún wọn kò wá lè kí ṣe mọ́ ṣe ní kọ́kọ́ ilé yẹn nígbà tí wọ́n pe àfá pé àfẹ́ ilé wa gba sí ilé ìfẹ́yìn ilé kí ni mo pè é ànábì ní kó lọ gba zàká wá lu kọ nígbà tó wá gba zàká wọ́n wá kó zàká fún báyìí pé zàká ni wọ́n wá ní ìwọ náà tó wá gba zàká ìwọ náà gbà sí ẹ̀yìn nípa òun náà wá débọ̀ dínà ó ní ya Rasulullah hada laka wa hada òhùn ìyàlí ó di ẹ̀gbìyànjú kò fi pamọ́ ó ní ìrìn oníjàkà tó ní gbé fún ẹni o eléyìí tó wà ní èmi ni wọ́n fún àlọ́bí wá ní alàyè ìlúṣú ìbẹ́ ìdíyí wà ní ọ̀dà àdáwò kí ló dé tí òjò kò ilé ẹ̀ ó jẹ́ kò ilé ẹ̀kọ́ wá fún tí tó bá jẹ́ kò ilé ẹ̀ wá fún iṣẹ́ tààrà ló jẹun fún ó wá ń ṣiṣẹ́ ní mínísírì wọ́n ní kẹlọ ìbẹ́ kẹlọ ìfẹ́sígéètì tí ọwọ́ ta complain ẹ wá jókòó wá fún yín mọ̀ sí náà ìwọ náà wá jókòó wọ́n ní ah, àfà látàárọ̀ òun ipò ọgbẹ́ tí máa ń tẹ́ gígọ́ wọ́n wá wá five alive tó ṣe ó ṣe ẹ̀rọ yìí kù àti àwọn pépú wọ́tà ẹ́fà ńláńlá tẹ̀sí rí látọjú ẹ̀ pé á ah, ó ṣe ẹ̀wọ̀ wọ́n wá tẹ̀ síwájú ẹ̀ á ah, látàárọ̀ wọ́n wá wá glasgow sí wọ́n tún bá rí ìbùsì èyí bí bẹ́tà wọ́n wá gbé fiber life mẹ́fà méjì méjì tó tuntun sára tó tó bẹ̀ ó ti mọ ẹranko tán lórí ìjókòó ó lè rí tí ó rò pé ah, ìkejì yẹn máa ń gbé lọ ní fáwọn ọmọ nígbà wa mú tọ́wá ní àkílẹ̀ ah, wá wá báyìí níbi tó yẹ kẹ́kọ́kọ́ débẹ̀ káṣọ débẹ̀ kẹ́rù bá wọn pé ah, àwọn ìjọba ti dé ìfẹ́ ti bàjẹ́ àbí òbàjẹ́ aráàlú máa mú kú mu lónà àbí ọ̀ nímú ohun tó ń pa ayé jẹ́ ìyẹn kódà mi tó burú dé kó wá fẹ́ lọ gba ṣe mínísítì ojúgbọ́dọ̀ ló pẹ̀ mi kó náà máa bí ẹjọ́ pé àríkì yàrá gbọ́dọ̀ kí mo wà program kan mo wà nù márùwá ni ẹni yẹn wá ń sọ̀rọ̀ bàbá kan wá kọlù wọlé wọ́n wá ń sọ̀rọ̀ pàṣẹ mínísítì tó bá tún mẹ́wọ́n tó bá tún fẹ́ ṣiṣẹ́ bó ti yẹ government work eh, government work no man's work àríkẹ́ ọ̀kan náà ti máa ń sọ kó bẹ́ẹ̀ lọ pàṣẹ lára wúta kan o gbọ́dọ̀ tún wò dáadáa kó má bàa di wàhálà sí ẹ lọ́rùn jọ gbẹ̀gbẹ̀ àdìsíyàmù káwọn àjọ kó wọn náà fẹ́ lọ di ọmọ ẹgbẹ́ apc àbí pdp àbí apc ọlọ́mọ jọ dì wá tí o lè tọ́ bá ń ṣe aburú bẹ̀ tí ó bá kọ̀ a rí inú àwọn mùsùlùmí táwọn náà wò pé káwọn yọ wọn lọ jọ́yìn nínú tó sọ fún wọn ni pé wọ ẹ̀yìn tá bá ti pé sí fíìdì yẹn àti ẹ̀lọ́ fárúgbọ̀n yìí àbí wọ́n á dẹ̀ tún sọ fún yín pé ẹ tẹ bá wà ní fíìdì ẹ lè bóbìnrin lọ́wọ́ ohun táwa gbogbo wa rí báyìí lè ká dẹ̀ tó ti wá gbọ́ ẹ̀rí inú àwọn obìnrin tó ń lo ìjáàbù lẹ́nìí tí wọ́n bá rí obìnrin tó wọ ìjáàbù pláàtì báyìí wọ́n á dẹ̀ máa kórìí rẹ̀ láti inú ọkọ wọn tọ́ba rí obìnrin tó fojú bá wọ́n lè máa kó rẹ̀ with all passion ló wá máa fi kó rẹ̀ ẹni tó lò ó máa rí bínú lára wọn pé ah, ẹni bínú torí bí mo ṣe múra òun náà sì mọ̀ jáàbù ṣùgbọ́n wọ́n ti sọ fún wọn pé àwọn jáàbù sípò sípò ẹ ó ti yé torí bẹ́ẹ̀ bá lọ wọ black wọ́n lè máa sá fún yín ta ló sọ fún ẹ bẹ́ẹ̀ wà ìnàkà láàlà olùkìlà ọ̀gbìn gbogbo ẹ̀ lànà bí ṣe làwọn ìyàwó ẹ̀ ṣe ṣùgbọ́n ìwà ẹ̀dá àwọn èèyàn súnmọ́ wọn gba islam lọ́wọ́ ẹ̀ gbogbo mẹ́jìṣẹ́ wá ń dọ́gbọ́n sí islam láti jọ ìkílẹ̀ wá ti fi àtìwù fẹ́ sí kílẹ̀ ti fi àtìwù fara lùgbọ́ ló fi jẹ́ pé wà sẹ́mzik ìlẹ́rí òṣìyá ilé ìdí tẹ́ bá fẹ́ ṣú ilé kí lọ lọ́wọ́ sọ ìsẹ́mzik ọlọ́run pàdán bí láti pé lọ ṣíṣe alẹ́rí òṣìyá ilé ìdí tó tọ́lọ́ bá sọ̀kalẹ̀ pẹ́ kí ni òbí tó lọ Qur'an wà mí wọ́n fún ilé àlùkùránì àti tó ṣe lédé àlùkùránì ìyẹn ní kíni àlìkìdáàbù wá sónà ohun tá lè fi yẹ ojú ẹ̀nìyẹ o ẹ jẹ́ ká bójú tó yẹ ṣe ní tàbá ti ṣe kùrá àdárí tẹ̀lé gbogbo òfin inú ẹ̀ táàlẹ̀ tẹ̀lé gbogbo àwọn òfin sónà yẹ ẹ̀hẹ́ ẹ jẹ́ ká wá béèrè ìbéèrè pé ṣe káwa náà lọ gba káàdì wọ́n ti polówó ẹ̀ káàkiri tó wá ṣùgbọ́n mélòó la ti jẹ ní kùránà àti sọ́nà ẹ̀yẹ́ àti ìyẹn náà ọdún mẹ́ four years four mùsùlùmí pọ̀ tó pé a ti practice dem o a ti grace grace grace grace àyè náà gan ibi tí grace ń bá wa náà yóò dá ó yá ẹ̀yẹ́ àti practice sọ́nà àti kìtàbù lọ kí national assembly kẹ wá wò yàtọ̀ bó ṣe máa bá ogbó wa kọ́nà ọba àdìkẹ́ ọlá àsìkò tá a fẹ́ máa lọ fi tò níbi káàdì káàdì fi kọ́ àwọn èèyàn tó lọ àánú tó bá jẹ́ pé mi náà di gba káàdì tó sọ pé mí tí àwọn olóṣèlú wà tí ẹgbẹ́ bẹ́ẹ̀ ní inú alẹ́ ìlérí ní ibi àyílò ẹ̀kọ́ ni náà káàdì ni kí lọ káàdì ẹ̀ẹ́ pé ni wọn ni wọ́n lọ ṣe ọmọ ìyá wa tó jẹ́ fún àbí òfẹ́fẹ́fẹ́ olórí ẹgbẹ́ ọba jẹ káńtẹ́lọ̀ ládùúgbò àti ìdánọ́rìnwù ọ̀nọ́rìnwù ọ̀nọ́rìnwù à ìnà àkàrọ̀mọ̀kún ẹ̀yìndà lọ́hí àkọ́kùn àwọn ọ̀nọ́rìnwù àbútọ̀ wa téèyàn lè máa gbé lọ lọ sàárè àti kọ́ọ̀kọ̀ ìpayọ̀ náà tó bá ti páyọ̀ náà àwọn màláìkà àkọ́kọ́ bó dé ń lọ láti nìkan sí nìkan ó ọ̀gbọ́n táwọn màláìkà ń sọ ọ̀nà rẹ̀ bù ọ̀nà rẹ̀ bù ṣe yẹ ló dàbí ọ̀nà nípù tí wọ́n tọ́rọ níbi tọ́ ẹ láyà kò bá lú àyìnbòjá mọ́lá wọ́n pè lọ́wọ́ nípù tí owó tẹ́jì lọ báyìí ẹ má ti àwọn olórí kí kíkọ ẹ̀ lóhùn látọ̀jọ́ lórí ìbáwà ilé lórí dìde mi ẹ kí ló di ọ̀nà lórí lórí wá sí lórí mú púrójẹ́kì ọ̀ ọ̀nà nípù dẹ̀ kọ́lọ̀ kó ṣe àlọ́wà وصلى الله على الله أكبر الله أكبر